محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من عمق ليس في شريعة وبعد كين ليس كبيرة كين يبقى صيامي نعني كجسي نكا هو عن النيو èèyàn lè yàn sí wà nípò ẹni tó ṣe kó lè gbìyànjú láti gbálẹ̀ nínú ewu tó kó sí i bí ẹni tó ṣe pọ́ já sódò kọ́mọ́bà wa tẹ́rì sódò kọ́mọ́bà kú alẹ́ nìkan tó ṣe pé ọmọ àti lúwọ̀ ẹsẹ̀ nínú odò tó sì máa bó ṣe lè bá a fa ẹni tó bọ́ sínú odò yẹn jáde ọ̀wá lè rọ lọ́rùn ó torí sẹ́yìn láì jẹ́ pé ó jẹun òbúrú lábẹ́ òfin ṣẹ̀rí à ti kọjá sọ́yàmù rẹ̀. bẹ́ẹ̀ náà ni tó bá gbélé ń jó àwọn èèyàn kan wà nínú ilé tí ń jó yìí láti fẹ́ kẹ́nìkan kọ́ lọ́wọ́ àpò wọn jáde kò lè rọ ẹni tí ò jẹ́ pé kò tó sọ́yàmù kò lè rọ oníṣòyàmù lọ́rùn láti wọlé lọ kó wọn jáde pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ògbóró ike kan já fìyà mọ́ wa. ẹnà làwọn ní tó ń ṣiṣẹ́ àti gbàwọn èèyàn lọ́wọ́ ewu àwọn ní tó bá ti lùgbàdì rẹ̀ báwo láti sìnkú wọn kó ń bẹ́ẹ̀ àwọn ẹni tó bá jẹ́ pé àsìkò náà fẹ́ lọ ṣiṣẹ́ yìí ọjọ́ ọ̀sán Ramadan yóò sì ní rọrùn fún wa pẹ̀lú síyáàmù tí wọ́n ṣe pé kí wọ́n ṣe irú iṣẹ́ náà kò burú lábẹ́ òfin ṣẹ̀ríà pípé wọ́n já síyáàmù wa eléyìí bí àwọn òṣìṣẹ́ panápaná àtàwọn ẹni tí fẹ́ wọn bá jọ bẹ́ẹ̀ nítorí pé ká sánà ká ti dágbà ẹ̀mí kan là pàtàkì púpọ̀ irú ẹni ṣẹ̀ríà fi ní kò bóró ẹni tí ó ṣiṣẹ́ àwọn. tó bá ti torí rẹ̀ já sí àmọ́ rẹ̀ kò sí nǹkan tó burú mbẹ́. Bayanin da muke yau shine sanadiyar mutum yana son ya ceci rai babu laifi a shari'ar musulunci idan mutum ya karya azuminsa domin wannan. Kamar wani mutum ya faɗi cikin kogi sai zamanto bai san yadda zai fita ba. kuma muna tsoron kada halatta akwai wanda zai ya shiga wannan kogin domin ya je ya cire shi daga ruwa amma shi ma ba zai ya wannan aikin ba sai dai idan ya karya azuminsa babu laifi ya karya azuminsa domin a samu a ceci rai hakan nan idan ana gobara sai kasance a wasu mutane cikin gida ba su samu sun fita ba sai muka samu waɗanda za su shiga cikin gidan nan duk da gobaran da ake yi su je su da su da ransu daga cikin gidan nan amma su ma ba za su yi ba sai idan sun karya su ba su abin da za su ci domin su je su ceci wannan rayukan hakan nan dukkan wanda yake wani aiki wanda ya danganci wato aikin ceto amma wanda shi ba zai yi wannan aikin ba tare da yana azumi babu zai fiya shari'ance ranar da ake bukatar su je su irin wannan aikin wansu ya zama ya karya azuminsa domin ya samu ya ceci rai amma bayan azumi za su biya ranakun da suka sha Allah subhanahu wa ta'ala ya samu dace subhanakallahumma wa bihamdika أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك